الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أوان فاهمين لله إليكم بنينا صيام رمضان إنه أوان فاهمين إنه نتبع لك tó sọ pa sí nínú àyà tó ti pa wá láti pẹ̀lú pé sáma máa sọ yá mi. wọ́n ní yá yá mu sáma kó ti bàa lè lẹ́rì iná mọ̀ tàbí lẹ́kọ̀ọ́ yàá lẹ́kọ̀ọ́ tẹ̀tẹ̀ fún wa ẹ̀yin olùgbà kó o lè do àti ìsọ sọ yá mu rọmọbán lọ́nà yẹn lè yín lórí gẹ́gẹ́ bá ti lọ́nà yẹn lórí ayyuha alladhina amanu kutiba alaykumu as ina kama kutiba lekoo alladhina lekoo qablikum fun tattaqun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo àti so yá mu Ramadan lọ́ràn àyàn lẹ́yìn lórí gẹ́gẹ́ bá ti so sí lona àyàn lórí àwọn tí wọ́n ti síwájú yín. kẹ́lẹ̀ bá a máa páyà lọ. àǹfààní ńlá tó lu ẹlẹ́dàá wa ti ń fẹ́ kárí látara ọ̀sọ̀yàm òun náà ní ká máa páyà lọ. nítorí pé ìpáyà lọ ẹni kọ́kọ́rọ́ gbogbo dáadáa ẹni tó bá ní irú wọn ló máa ń ṣoríire ẹni tí ò bá ní ọ̀rọ̀ wọn kì í lójútùú torí ẹ̀ olúwa fẹ́ wa fún dáadáa iná ló ti ṣe sùyàmù lọ́rùn yẹn lórí wa ìdáhùn ní ìpayà allah onáni àǹtẹ̀jọ àlàbẹ́ ìnàkọ̀wé ìnà àdáàbí lábí wọ́páyà bẹ̀m̀pẹ̀tàlẹ̀ àwàmẹ́rẹ́ wọ́jìtìnádì nàwàhí kó má gàgà kan láàrin ìwọ àti ìyà eléyìí ti ń bẹ lọ́dọ̀ allah gàgà yìí ò ní jẹ́ kí ìyà ìkọ́dọ̀dọ̀ rẹ̀ ó ní ò ní jẹ́ kó jẹ́ ní ìyà kí wọ́n láfi má wọ́n ti lo blọ́ọ̀kì kan wọ́n ti lo kọ́ńtírẹ́tì fún wọ́n ti lo irin fún ṣùgbọ́n nǹkan tó sì máa gàgá yìí wọn náà ní kó máa tẹ̀ láti ọwọ́ kó sì jìnnà sí nǹkan tó bá pọ̀ kan tí èèyàn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti jẹ́ ní tó ń páyà ọwọ́ àǹfààní ńlá yìí iná lẹ́lẹ́dàá wa fẹ́ ká ní látara ṣèyàmù Ramadan lábẹ́ bẹ́ẹ̀ àwọn olùmọ̀sọ yìí pé ọ̀ṣèyàmù tẹ́ rí yìí báyìí kí máa mú kébi ọ̀pá nù tẹ́bi bá ti pa inú eléyìí máa mú kí gbogbo oríkèé kọ́ rọ̀wọ̀ tẹ́bi bá ń pààyàn gbogbo oríkèé rẹ̀ máa rọ̀wọ̀ ẹ̀rí pé ẹnu yọ lọ wá bí jókòó ọwọ́ oníkẹ́ máa ṣe kátàkátà ẹsẹ̀ oníkẹ́ máa rìnrìn kúrìn ojú oníkẹ́ wòwòkúwò abẹ́ oníkẹ́ ìrètí ọ̀dà ṣùgbọ́n tí ìyẹn bá ti lè yó téèyàn bá ti yó tà yó ebi ọmọ pa gbogbo oríkèé yòókù ebi ọmọ pa ni ẹni tó yó ló máa ń sọ̀tọ̀ kùsọ̀ ẹni tó yó ló máa ń gbọ́gbọ̀ púpọ̀ ẹni tó yó òun ló máa ń wòwò kúwò ẹni tó yó ló máa ń rọ èròkèrò ẹni tó yó òun ní máa ń rìnrìn fúnrìn ẹni tó yó ló máa ń ṣèṣekúṣe torí ẹ láti ara ebi ń pààyàn ẹ rí i pé wa. gbogbo ọrọ wọ ntí ẹ bá fẹ́ fi ṣe ní dáadáa yóò rọ̀ yín láti ráwọn oríkèé yẹn lò sí tó bá rí pé bá ti pé àwọn náà sọ nínú àṣà wa pípẹ́ ẹni tó bá yó òun náà ló máa ń wá kó kiri ẹni tó bá yó òní máa wá sọ ní ebi kì í gbénú kọ́rọ̀ mi gbogbo ń tọ́ba fẹ́ bá mi kọjá ní jẹun náà eléyìí túmọ̀ sí pé nínú polówó fẹ́ tún wa ti gán òun náà ní sèyá mọ̀rọ̀ Ramadan yìí òun náà ló wà fún wọn ní bákan náà wọn rí i pé látàrí pàǹsẹ sèyá ebi ọ̀pọ̀ lówó ebi ọ̀pọ̀ amẹ̀kúnnù ebi ọ̀pọ̀ lọ́lá ebi ọ̀pọ̀ ẹni tí ò nípò àwọn olówó àtàwọn ẹni tó fi pé wọ́n nípò àwọn ọmọ ìjẹkújẹ ní gbogbo ìgbà oúnjẹ tí wọn ó lè má jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ tàbí ẹ̀ẹ̀mejì lójúmọ́ gbogbo ìgbà jíjẹ jíjẹ ni tó bá wà bí léèrè lónìí kí ló fẹ́ fi hàn ipò lówó lòun wọn dàbí tàwa mẹ̀kúnnù kí ló fẹ́ fi hàn ó nípò lòun wọn dàbí àwọn èèyàn tí ò já mọ́ nǹkan kan tó ń bá fẹ́ jíjẹ náà ni Ramadan àwa dé àti ìmọ̀ abo ojú rẹ̀ ti ń pọ́n òyì ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn oníròyìn ọ̀tá fojú bá òun náà ti fojú gba ibi báyìí ó ti máa ti ń jẹ́ ibi àánú ṣe sí àwọn aláìní ẹ̀mí àti fẹ́ ràn wọ́n lọ́wọ́ ló gbórí sókè nínú ẹ̀mí rẹ̀ ẹ ràn àwọn aláìní lọ́wọ́ ebi ti ń pa wọn ní ìtìtọ́ tó pọ̀ jẹ́ sáà ebi ti ń pọ̀ láago mọ́kànlá bẹ́ẹ̀ lè bí máa ń pẹ́ nìkan lójoojúmọ́ títí tí lè so lè má rí nǹkan jẹ lẹsẹ rí tí àwọn olówó tí wọn ronú nípa àtúbọ̀tán ẹrí tí wọn náwó wọn lásìkò yìí ẹrí tí wọn ṣàánú lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí tó bá ṣàánú tó ṣàánú tó ṣàánú táwọn èèyàn tó alẹ́ jẹrẹ wọn kò ti tó lónìí kò ti tó ẹ ti fún wọn lélẹyìí ẹ ti fún wọn lélẹyìí bẹ́ẹ̀ ṣe ń rí ní àwọn olówó lórí ju mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n gba gbogbo ìyànjú láti kó ìdùnnú wọnú ọkàn àwọn aláìní àwọn aláìní lọ́pọ̀lọpọ̀ àyè nílé ayé wọn kì í fẹ́ kí Ramadan lọ nítorí wà ní tí wọ́n rí àti irú ìfi dáadáa sọwọ́ sí wọn eléyìí tí wọ́n ń bá wọn lọ́tọ̀dọ̀ àwọn olówó irú rẹ̀ kì í ṣẹlẹ̀ tí Ramadan bá lọ láwùjọ wa náà á rí pé àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ń gbìyànjú àwọn ẹni tó lo abòkùn àwọn náà ń gbìyànjú ẹlòmíràn máa pé kí ni táwọn lè ṣe táwọn ti lè dín wàhálà kù fáwọn aláìní táwọn ti lè ràn wọ́n lọ́wọ́ àwọn ẹni tí wọ́n bi léèrè ọ̀dọ̀ wọn yín ẹ̀yin tí wọ́n ń fọ̀rọ̀ lọ ọ̀dọ̀ wọn yín gẹ́gẹ́ bí àwọn ìmáàmù ìmáàmù àwọn àfáà tí wọ́n ń bi léèrè pé kí la lè ṣe fáwọn aláìní lágbọ̀n ọ̀dọ̀ yín kí la lè fi ràn wọ́n lọ́wọ́ mẹ́jọ jẹ́ bàjẹ́ ń dà sí ẹni ó ti wájú ìjọba ti rìn mí lọ múra ẹ̀ ti ṣe dáadáa kan náà nù ó múra àwọn èèyàn bí àjẹ ládùúgbò rẹ̀ àwọn èèyàn tí a ń jẹ lẹ́yìn rẹ àwọn ẹni tí a jọ múlé tura yín lọ́sẹ̀ kí pátá lọ́pọ̀lọpọ̀ fi ń jẹun ẹ̀dá márùn tó wúlò táwọn ọlọ́lá táwọn náà gbé jáde nínú tó ló wá fún wa wọ́n fi sàánú àwọn èèyàn ìwọ́ mọ̀ wá gbalada lórí èèyàn kọ̀ọ̀kan nínú ẹni tí ìrànlọ́wọ́ ń bá dórí rẹ̀ torí ẹ̀ alhamdulillah látàrí Ramadan àánú máa ń sọ̀kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àǹfààní eléyìí tó tún wà nínú Ramadan òun náà ní kó àtàtàrà rẹ̀ kọ́ àti mọ ìtótò àtàtàrà rẹ̀ kọ́ àti mọ ìtótò ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ti pọ́n darí ilé torí lé darí ẹlòmíì wọ́n fún láǹfààní kọ́ máa darí àdúgbò ọ̀rá àdúgbò darí ẹlòmíì láǹfààní àti darí ìlú orí ìlú darí látara Ramadan ọkọ ẹ̀kọ́ pípọ̀ ń bẹ̀ ẹ̀rí pé nínú Ramadan yìí àsìkò tá à ń sinú ọ̀kan náà ni àsìkò tí oníkálukú ń sí wọ̀ sáré ọ̀kan náà ni àsìkò tó ní kálukú wa ti ń kíyèsí wípé àsìkò yìí o wọ́n ta pélépélé nídìí oúnjẹ ọ̀kan náà ni àsìkò tó ń kálukú wa ti mọ̀ ike oúnjẹ ti tó jẹ ọ̀kan náà ni àsìkò sọ̀lá wa ti wa ọ̀kan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn tàtàrà rẹ̀ kọ́ ètò nínú àǹfààní tó tún wà ní Ramadan kò náà ní àlùmọ̀ kan ni ama sọ̀tà ama sọ̀tà ama dìtẹ̀ ama seketa tẹ̀mbẹ̀lẹ̀kún àwọn àwọn olùbú tó kọ́dọ̀ àwọn olórìbú ọ̀yẹ́ kọ́ra yìí tó kọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí nítorí pé ọ̀kan náà là wà láti nàìjíríà yìí tó bá gbéra tó bá lọ sí mẹ́kà gbogbo olùtọ́ ọmọ kò lọ́nà ó lè gbogbo wọn ṣe sùn yá mọ̀rọ̀ mọ̀bà tó bá tó gbéra láti mẹ́kà tó lọ sí China gbogbo mùsùlùmí tó bá kò ó lè fún àwọn náà ṣoṣo yá mọ̀rọ̀ màbà tó bá gbéra tó lọ sí Australia nísàlẹ̀ ìsàlẹ̀ ayé ọba fún àwọn náà ṣoṣo yá mọ̀rọ̀ màbà tó bá gbéra tó lọ sí Canada lágbọn òkè ọba fún àwọn náà ṣoṣo yá gbogbo mùsùlùmí pátákáfà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn náà ṣoṣo yá kọjá àwọn èèyàn ń pè lóríṣiríṣi láti àwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó wà lọ òyìnbó ara rẹ̀ ọ̀gbá má ó ní wa wọ́n mú oṣù wọn òróṣù ìjọ làrúbá tóyìn ọbẹ̀rẹ̀ ó ti jọ wọn ò ó lè máa ṣe bí ti nàìjíríà ṣe rí wà sweden sweden ìjọ tí wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́dọ̀dọ̀ ẹlòmíì níbi tó wà ó ń bẹ ní Oman Oman orílẹ̀ kan ni tí ń bẹ lẹ́bàá Saudiya ó wá ní ní Oman wọ́n wó sí wọn òró Saudiya òun ti ń bẹ ní gímú Oman àwọn sì ti kéde pa àwọn rótù òun ni kó wọ́n mú tó ti Saudiya ni kó wọ́n mú àbí ti Oman ẹ̀rí pé mùsùlùmí gbogbo ibikíbi tá a bá wà láyé lásìkò yìí amara wa lálọ́ màkà inna hadhihi ummatukum ummatan wahida dájúdájú eré ìlànà ọmọ yẹn àlùmọ̀ ẹ̀yọ̀kan gbogbo bí tọ́ bá ti rí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ni kò bá jẹ́ dúdú kò bá jẹ́ funfun kò bá jẹ́ lówó kò bá jẹ́ tálákà kò bá jẹ́ ọ̀làjù kò bá jẹ́ olùkọ́ kò bá jẹ́ pààlà lọ́gba islam kò bá jẹ́ fún wọn bí islam gbogbo wa kankan náà ni wa inna akramakum inda Allahi àwọn ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah àwọn ẹni tí bá ń bẹ̀rù Allah òkú abẹ́ Allah azza wa jal oore tí ń bẹ ní Ramadan náà olúwa kọ́dá kò ti ṣe gbogbo wa agbóró kéré àti ótóbi olúwa kó gbé jìnnà sí wa ó ṣe ìjọsìn náà ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa kọ́mọ́kọ́ ti sì wà lọ́dọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك